والصلاة والسلام على رسول محمد بن عبد وصحبه ومن والاه السلام عليكم ṣẹ́kù nílé ọkùnrin nítorí pé ọdún ìṣẹ̀lẹ̀ ti ń tẹ̀lé nínú ìgbésí ayé wa lónìí tí ọkọ ti pọ̀ ìyàwó pípọ̀ kìíní pípọ̀ kejì pípọ̀ kẹta òye ní ọ̀nà kú lọ́dọ̀ lórúkọ wípé òun ò lè fi àwọn ọmọ sílẹ̀ wọ́n máa gbé jùlọ títí láéláé torí pé wọ́n fẹ́ wọn fẹ́ lómi ìjẹun ibi tí wọ́n máa wà ní. ọ̀pọ̀ náà ọ̀pọ̀ lánàá kò sì nílé méjì tí ń gbé ju ilé ìrìn náà lọ. ibẹ̀ náà nìyàwó lánàá náà gbé lórúkọ fún ìfẹ́ tó kà wọ́n wọn. ẹlòmíì kíkọ ẹ̀ ọ̀kan ni àbí méjì kò ì lẹ́yìn tí ọkọ ti pọ̀ ní pípọ̀ ẹ̀yọ̀ kan ìyàwó tí ó pọ̀ ó ti àrùjà sí nǹkan oṣù mẹ́ta tàbí ìmọ̀ràn mẹ́ta ó ti parí àrùjà yìí ọ̀dọ̀ ti pẹ́ àmọ́ kọ̀ lọ kú lọ́dọ̀ ọkùnrin ọkùnrin yóò ti fi dọ́kàn sọ fún ìdá kò sì wá ẹni tá lè sọ fún lòun dá padà ọkẹ́ síbẹ̀ obìnrin yóò dé ìyàwó rẹ̀ náà kí ni nǹkan tó tún fẹ́ kò sì sí nínú ilé rẹ̀. ẹ̀dí ká kíyèsí irú rẹ̀ ń tẹ̀lé púpọ̀ púpọ̀ láwùjọ wa obìnrin tí ọkọ ti kọ sílẹ̀ ó ti parí àríjà ó ti ọkọ lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan kan tó tún fẹ́ mú bẹ́ẹ̀ má ọba bí má bẹ́ẹ̀ ọba má bí má bẹ́ẹ̀ ọkùnrin tó fẹ́ ọ tó dèrò bẹ́ẹ̀ ó lọ́wọ́ fẹ́ ọ má وما تتجوز وتتعزى وتتوالي عزة وتقول ذو قدع تجد وتتوالي عزة وتتعمل مع الله الله قوي نبقى في تعليل الجامعة إلينا من تسمع في وقتنا كما تتفي صوت تنسان تأتي قواني في قوانيتا في قوانيتا تسمع لنيك فولي جاي على الحكم لما تاجو كتب قول الله قوي lọ́wọ́ á lọ́kọ̀ lẹ́yìn lọ́ máa wà pẹ̀lú tiẹ̀ náà tó ní abá wa pọ̀ rẹ̀ lọ́wọ́ wa wọlé ìtòrí ọ tó tó wù láti tuntun fẹ́ ìgbà náà ló lè tàn fẹ́ àmọ́ ti pọ̀ ọ́ ká àwọn mẹ́ta tó lu akọ́n ti ná sá lórí rẹ̀ máa lọ rẹ̀ tí ọ̀dọ́ rẹ̀ sílẹ̀ tó bá jẹ́ pé màlẹ́bí yẹn bá jẹ́ tó bẹ̀rẹ̀ làbẹ́ ti gbọ́ pé ọkọ̀ tó kọ́ lẹ́nu ẹrù ọ̀nà láti ṣàtúnṣe tó bá gbé kíkọ́ alákọ̀ọ́kọ́ mi tàbẹ́lẹ̀ kejì. láàrin ìgbà tó máa ń tẹ àìsà lọ́wọ́ ta ni yóò fẹ̀sùn oṣù mẹ́ta ní ìtàn ọ̀rẹ́ tó tó máa lọ. tẹ bá rákùn ṣeṣe tọkọ bá ti sọ fún ìta padà kọ padà náà. ṣùgbọ́n kíkọ́ ọ̀nà èdè parí kíkọ́ ẹ̀rọ kan ti wà lẹ̀. ọjọ́ ti méjì fún sínú ìgbésí ayé rẹ̀ pẹ̀lú obìnrin. tó bá gbé kíkọ́ ẹlẹ́sẹ̀ tẹ ẹ bá gbọ́ sí ẹ dá sí ẹ̀wọ́n náà tí nǹkan ẹ̀ náà fi jẹ́ ike ẹ bá wọn parí ẹ̀ tó bẹ̀ ni tọkùnrin òbí sọ fún òun dá padà tó bá fi lóun dá padà ó tún bí ìyàwó rẹ̀ ṣùgbọ́n tí kò lẹ́nu ti parí àti yọ méjì kó nu mẹ́ta ọ̀kan ló kù rẹ̀ lẹ́yìn tó kù náà tọkọ bá wa sọ fún ọ̀ọ́lẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀parí tàbí tó bá lọ lọ́kọ̀ ní táwọn náà ti jọ gbégbégbé tán pẹ́pẹ́pẹ́pẹ́ tó ń ti wá kọ́ sílẹ̀ ilé wa ló tó tuntun fẹ́ lọ́mà torí tẹ̀lé ìtàkùn máa gbá bí òrùlé kan náà lẹ́yìn tó ti tó ń kọ́ lẹ̀ tóbi ní ti parí àríṣà ọ̀gbọ́n ìṣẹ̀lẹ̀ àwọn torí kí wọ́n tó ti dà lójì ó ti dé ó ti dé bí ọ̀rọ̀ àdúgbò sọ̀rọ̀ wá àti sẹ́yìn àti oní ọkùnrin kan àti obìnrin kan lábẹ́ òkúta ra wọn bá jọ wà lábẹ́ òkúta kan àṣetọ́ ọ̀nà méjì kẹta àṣetọ́ ọ̀nà máa ti ọkùnrin yóò máa ti obìnrin lọ sí ti fún fèsì náà tètè wẹ̀ náà láti kọ́ pé ìṣẹ̀lẹ̀ ní ẹni tí ó yà ìkànnì kọ́kọ́ ti kọ́ ní mẹ́ta táwọn èèyàn gbìyànjú gbìyànjú gbìyànjú láti ṣe àtúnṣe pé tí ọ̀gá pé mẹ́ta má parọ́ máa torí kọ́kọ́ ilé èyí tó ń bẹ̀rẹ̀ láti lẹ́yọ̀ kan òun ọ̀kọ́ lẹ́yọ̀ kan lọ. obìnrin sì ní mẹ́ta ni eléyìí tó sọ obìnrin di ìwọ̀ kọ́kọ́. lọ́dà tó bá tẹ́lẹ̀ lábẹ́ òfin ṣẹ̀díyà tí ọkọ àtìyàwó bá jiyàn lórí pé kíkọ̀ mélòó ló ti wáyé òfin ṣẹ̀díyà tó kọ́rọ̀ ọ̀kọ́ lánàá. torí pé ọwọ́ ọkọ ìní kíkọ̀ rẹ̀ wà lóbi nígbà fẹ́ lọ nínú èké obìnrin ó lè kó ṣe tó òde ó lè kó ti kọ́ méjì kó ti kọ́ mẹ́ta owó òsì kọ́lì torí ẹ̀ gbàtà wíwíwí obìnrin ló mọ̀ gbà ó dàbí pé mẹ́ta ó lọ síbi mẹ́ta lọ ó dà tó wá débẹ̀ ẹ má gbọ́ pé ìgbà náà ó wá ní ẹjọ́ kan dáhùn òní pé ohun tó kò sí àwọn ọgbàlẹ ohun tó kò sí àwọn tọ́ba gbalẹ tọ́ba tó kò sí ọmọ ẹgbọ́n náà mọ̀ wá sùn bẹ̀ ní ọmọ wá sùn bẹ̀ ọ̀dà báwo wá ní kò sí níbi pé ní igi mọ ẹlẹ́dẹ̀ wọ́kọ́ wọ́pa onígbà tó yẹ ọmọdé lábẹ́ká lábẹ́káwọ́ ọmọdé tọ́tẹ́sì náà pẹ̀lú ní àdìsí tẹ́lẹ̀ tó túmọ̀ sí èèyàn ló wọ̀ fi ọmọ wọn náà wọn ò fi ọlù ọ̀nà ọ̀dà yìí ẹjẹ fún wọn dá orin fún wọn dá kẹ́lẹ̀ wọn bá dá sọ́dá lọ́wọ́ ọkọ̀ yìí wọn fẹ́ ọmọ kí ló tútù náà lọ torí pé lọ́kùnrin tó bá sọ fún wọn fẹ́ yàn án kò túmọ̀ sí ilé kúrò láyé ìṣá ọ̀nà ọ̀nà ọkọ̀ mi kò wá túmọ̀ sí ilé tó ti torí ọmọ kan kọ́ wa máa jókòó sí náà ọmọ padà wáyà rẹ̀ kù bí ìyá náà lọ kọ́ ọmọ sá lọ ọmọ bàbá lọ́wọ́ ọmọ padà béèrè bàbá rẹ̀ bí ìyá ọ̀gá fi bàbá hàn ọmọ lẹ́rọ̀ sẹ́wọ́n tó wọ́n ní wọ́n yàrá ti bàbá mi torí pé ìdáwọ́ láti kàn án torí ìdílé ẹ̀jẹ̀ ká kéèké èèyàn lè fẹ́ obìnrin sábà máa fẹ́ pẹ̀lú rẹ̀ títí dọ́jọ́ kú ẹ̀ lè fẹ́ obìnrin kí ìnáwó máa kí ẹ̀kọ́ rẹ̀ ó kí lóde sọ pé kò fẹ́ iná tó pọ̀ iná gbogbo ilé yìí ṣe ìgbésà lè ti torí rẹ̀ náà lé para wa lẹ́yìn náà tọkùnrin bá ti mú ọ̀gbẹ́ obìnrin máa tó obìnrin bá ti mú buhari jà tó parí tọkọ yóò tó tó dà padà láàbù pẹ̀lú ẹ̀fọ́ kángára rẹ̀ kára rẹ̀ tó bẹ̀. gómìnà náà ló sọ fún ọ̀gbẹ́kùnrin máa tó náà bá ti tó òfin dìnnà ní wọn àmọ́ sí òfin lẹ́yìn tó fi níyàwó òfin dìnnà òfin ṣẹlẹ̀ àtìsọ ìpè ẹni tó bá jẹ adélébọ tó ṣe dìnnà wọn sọ lóko tó tó kù wọn wá sọ lóko láyé lórí ẹlẹ́ta àwọn tó bá ti jọ òfin lọ sí yá èèyàn mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ tó bá ti ṣe fẹ́ tó bá fẹ́ ìyàtọ̀ àjẹláyè àjẹlá òkè rà kó tó fi pé wọn wà tó bá sì wọlé orí ìgbẹ́ tó fi sálẹ̀ lẹ́nu. olùwẹ̀lẹ́ta àkọ́kọ́ àmàlẹ́ olùwẹ̀lẹ́ta àkọ́mọ́ta àgbèjà ìwàlú olùwẹ̀lẹ́ta àkọ́mọ́ta ìwàlú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك